Ọ̀dàmídàmínà kòtò àmẹ̀mẹ̀mẹ̀. Ajé mi ni owó mi ni kòkò. Tí mo ti ń gba owó mi, èébì mi mọ̀